وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدعى قسم الله أبا أبا تتصوى دي أني تنشي ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlé ẹlẹ́ẹ̀kẹtàlé ní ogún nínú Ramadan ti ọdún ìjírá 1442 àtọrọ kí wọ́n náà jùrọ̀ fún anábíwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí ọba láti jẹ́ kí fún wa ọlọ́mọba ní sàlékùn kí àtọrọ anábì wọ́n ni kí wọ́n ará ilé àtàwọn sàhábà anábì agbogbo olùtọ́jú ọ̀nà anábì tí ó fi di àkẹyàmà abiola ọba lónìí bí ibi tààlà àtútẹ̀síwájú tafsir al-Qur'an al-Karim àlàyé àti túnmọ̀ ọ̀rọ̀ náà bá tí ma wáyé ní dídí àkókò yìí tí ó fi di aago mẹ́ta sura fáńbábọ̀ oní suratul Baqara áyà tí a wà tá a parí ẹ̀ lánàá oní ẹni ábọ́mú al-aya fil Qur'an al-Karim oní ẹni ayatul kursi láti sàlàyé àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ara yìí àtàwọn ìtumọ̀ wọn ní àná lónìí insha Allah ta'ala ayà tó tẹ̀lé ayà yìí oná ni a tẹ̀lé oná ni ayà ẹlẹ́kẹrin ní ní ọgọ́ta ó ní igba verse oná ni sí lónìí بعد لا إكراه في الدين أعوذ بالله من الشيطان الرجيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله سبحانه وتعالى لن بطلهم صلعي آية الكرسي فواتا ونواني لا إكراه في الدين لا إكراه في الدين كرسي في قامني إكراه جنيفة يعني الإجبار kò sí mẹ́sìn Islam láìsọ́rọ̀ àfìdí yáni látẹ́kọ̀ọ́ àhàdán aládùkú ní ìdín Islam ẹ má fi tipátipá mú ẹnìkan pé kókó sínú Islam torí Islam ó ti hàn ó sì ọlọ tààrà islam ẹ̀sìn tó hàn ẹ̀sìn tó lọ tààrà ni ẹ̀sìn táwọn ẹ̀rí tó pọ̀ tí ń júwe pé o lẹ̀sìn ni o lè ti islam ẹ̀sìn tí ẹni tí ò ríran gánmà pẹ́sìn ni islam ẹni tí ò lè rìn ẹni tí ò lè sọ̀rọ̀ ẹ̀sìn tó mọ̀ pé islam ilé lẹ́sìn fún Islam torí pé àwọn ẹ̀rí tó pọ̀ ní ń tọ́ka lórí rẹ̀ nínú àwọn ẹ̀rí ìta bá wò wahdatu al-ibada ìmọ̀ ṣe ìbádà lọ́nà kan ìmọ̀ ṣe ìbádà lọ́nà kan tó so as márùn-ún náà ni as-salawat al-mafruḍa mùsùlùmí kankan ní pẹ̀tẹ̀ mẹ́fà kọ́ máa jẹ́ mùsùlùmí tí gbogbo bí ọwá wá dé ọmọ ti àmà ti sáńbà kanáà nínú àwọn ẹ̀rí dáìmọ̀ pé àìjẹ́yàn pa wá wọnú Islam àyàfi ẹntọ́nà ọba Allah tọba gáì tọ́tọ́ sọ́nà wọn láti Islam lọ tí ó ti gbàá ẹ̀ntọ́nà Allah subhanahu wa ta'ala tọ́lọ ń bá jí orí málẹ̀ oní ọ̀wọ̀nú Islam ṣùgbọ́n tọ́lọ bá bá ti fi èdídí tó fi dí ọkà rẹ̀ tó fi dí ríran rẹ̀ tó fi dí ìgbọ́ràn rẹ̀ kódà kọwọ́nú Islam gan kọwọ́nú Islam ọkàn wọ́n ni kọ̀wọ́ pẹ́ fún fẹ́ sí Islam ó lè wọ́gbọ́n fẹ́ dà sílámù rí bá àtẹ́sí gba sílámù pẹ̀lú àníyàn pé àwọn fẹ́ wá bẹ̀ sílámù jẹ́ gbẹ́ntọ́lọ̀ bọ́bá sì fi mẹ́lẹ̀ tọ́ka rẹ̀ ní mẹ́ta sílámù ọlọ́pàá ti ní la ikraha ìdí àkìí ti ti pa ti pa fọ pé kí ìhàn á sí sílámù pàápàá jùlọ ẹni tí è ṣe mùsùlùmí antipa of islam من أهل الكتاب اليهود والنصارى ṣùgbọ́n àti kẹsẹ̀ أهل الكتاب كالمجوس àwọn ẹlẹ́bọ àwọn bọnabọna fẹ́lá ìtọ́rọ àti dín ẹ má fi fi pamọ́ ọwọ́nú ẹ̀sìn ǹjẹ́ àyà yìí tó ṣiṣẹ́ lórí tiwọn náà à ń bọ̀ ń bẹ̀ ní ìsìn láìsẹ̀ rẹ̀ torí páyà yìí àti kìí ṣe mùsùlùmí tọ́mọ̀ túnmà rẹ̀ wà wọ́n alẹ́gbẹ̀rẹ̀ wọ́n sọ pé àwọn ọmọbọnúbọnú kan wá wọ̀ Islam ẹ̀wà ní ànábì wọn jà ẹ̀nà àdẹ́rẹ̀ kí ya na àbọ̀m̀bẹ̀ ọlọ́ọ̀bá ní kọ́tàbá ìyànà rúṣùdú na àrúṣùdù ọ̀nàámà ìmànà ó ti hàn kúrò níbi ìsìnà algọ́yù ó ní ìsìnà algọ́yù látara gọwa. يجوي غيا الغي الشنا àìmànà ọlọ́ni rúṣùdù ìsìláàmù ti kílẹ̀ ẹ̀ ó ti hàn kúrò níbi ìṣìnà ayà yìí wọ́n lọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ torí sábàbí kan tọ́ ní kankan tó fẹ́lẹ̀ ṣùgbọ́n tùmọ̀ rẹ̀ wá kárí wọn lábìnrin kan nínú àwọn ará Madina كانت تكون مقلاة arábìnrin ọjẹ́ tí máa bí àbìkú alìmẹ̀kọ́láàtù alìmọ́rásìlìmẹ̀kọ́láàtù yáni alẹ́tì la yáhíyá làálùwáládù obìnrin tó jẹ́ pé ní máa bí màṣùgbọ́ àwọn ọmọ yìí yìí lábá ń pè ní alìnàkọ̀lá nàkọ̀lá ọ̀tù bó ti jẹ́ pé nínú lárúbáwá òde òní wọ́n máa pè nàkọ̀lá ọ̀tù nìkan kí wọ́n máa pè frypan frying pan lábá wọn fẹ́ ní kí ni o mẹ́kọ̀lá mẹ́kọ̀lá táwọn ọ̀rọ̀ sọ torí ẹ̀ eléyìí a lè ní mẹ́kọ̀lá táwọn ní pàtàkì bí sẹ́fúrí kọ bẹ́yìnà ha wà bẹ́yìnà ààrẹ alẹ́bí tó kọ́lá bí ha láti fi yàtọ̀ láàrin obìnrin àti ìfẹ́ máa ń lò láti dín nǹkan wọ́n lábìnrin ìmá bí àbìkú ọwá jẹ́jẹ̀ jọkà ó ní a tó ń bá ilé bí mẹ́yẹ ọmọ tó ń bá bí yẹ òun ọ̀sọ̀ di yẹ̀húdí òun ọ̀sọ̀ di yẹ̀húdí arábìnrin sọ báyìí nígbà táwọn bànú nàbíyà àwọn yahudi bànú nàbíyà torí bá àwọn yahudi ti bẹ ní Madina wọ́n ti sọ̀yọ̀ kan yahudi bànú kúrọ́ìbọ̀ bànú nàbíyà àti bànú kọ̀ìnàkọ́ kọ̀ìnàkọ́ àwọn yahudi tí a jọ ń gbé Madina pẹ̀lú àmì Madina àwọn yahudi bànú nàbíyà nígbà wọn àtàkì mọ́sí káwàá lọ jẹ̀lú kan nígbà tí ọ̀lẹ́ ṣẹlẹ̀ káànà fi min abnail ansar nínú àwọn tí wọ́n kó ń jọ náà tó jẹ́ àwọn àbànú nàbí tí wọ́n kó lẹ́rú tó yé àwọn ọmọ kan bẹ nínú wọn kọjá pé àwọn bàbá wọn Ahụfọrụ tí wọ́n ṣùgbọ́n àwọn ọmọ ara ma rá máa wọn yẹ̀wú ti ń ṣe ẹ̀sìn yẹ̀wú dí ní inú ọ̀nà àwọn arábìnrin fakọ́ọ̀lù wọ́n láwọn àfọ́ọ̀lù bá sọ na a lè fà wọn ọmọ wá lẹ̀ pẹ̀lú àwọn bànúnàbẹ̀ nígbà wọn lé wọn kó lù wọ́n lé wọn kó lù jẹ àlùjẹ́là wọ́n lé wọn kó lù pátápátá tí ká máa lọ bò mí wọ́n ní àlè fà ọmọ wá lẹ̀ o à àwọn ọmọ wa máa wà láàrin wọn ṣùgbọ́n àwọn ọmọ nǹkan ẹ̀ ti di ara àwọn àbànúnàbẹ̀ nígbà wọn tẹ̀lé yìí ní tí wọ́n fi ń sọ lẹ́yìn ni pé wọ́n fẹ́ kí àwọn ọmọ máa padà bọ̀ sínú ẹ̀sìn àwọn ní Islam kápò ní àárín àwọn ọbànúmọ̀nà bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọ̀pọ̀ ayẹ̀ kalẹ̀ pé láà ìkẹrọ́ha dìn tó bá wo àwọn ọmọ yìí kí wọ́n padà wọ́n padà tí ọba wù wọ́n ẹ̀ lè jẹ wọ́n pa torí pé kọ́tàbàyánà rúṣìdú nínú lọ́yì ọ̀nà àmà ìsìláàmù ó ti fojú hàn kúrò níbi ìṣìnà ẹbọ àti ìṣìnà ìmọ̀ àgbẹ̀ nìkan lọ́lọ́run ọ̀nà àmà ìsìláàmù ó ti hàn alimamul Qurtubi rahimahullahu ta'ala lórí ti ma áyà yìí aláàtí tẹ́tí àtúwárí sí ọ̀rọ̀ mẹ́fà iná àwọn olùmọ́sọ lórí ìtumọ̀ áyà yìí alákọ̀ọ́kọ́ wọ́n ní iná hama sókọ̀ áyà yìí wọ́n ti parẹ́ wọ́n ti pa ìdájọ́ rẹ̀ rẹ̀ wípé kíkẹ́ rẹ̀ nìkan ló kù dúkì ẹ̀ lókò wọ́n lè náà lọ ra páwà Suleiman ibn Musa wọ́n wá láyé wọn fi parẹ́ wọ́n lò náà láyé àtọ́lọ́ba tó ń sọ́ọ̀tù tàwùbà tọ́lọ́ ni yá ayyuhan nabi jahidil kuffara wal munafiqin wọ́pùlùdù àlẹ́yìn ọlọ́run ni yá ayyuhan nabi eré annabi jahidil kuffara já àwọn kèfèrí lógun tó bá dà wọn lógun ogun kí náà dà wọn kí wọ́n wọnú Islam àbí ó dẹ̀ ń pé jẹ wọn ń pa wọnú Islam jẹ wọn ń pa sórí rẹ wal munafiqin àtàwọn munafiqin waghlub alayhim kódà lé mọ́ wọn lè máa wọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yìí wọ́n nà náà fáwọn lọ́yìn ìdínà mọ̀sán ọ̀dì àtọ̀pọ̀lọpọ̀ àwọn àpá náà ń tẹ̀síẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá sọ ọ̀rọ̀ kejì wọ́n ní àyà yìí laysat bimansukha ìdájọ́ àyà yìí ò kúrò nílẹ̀ ìdájọ́ àyà yìí kò kúrò nílẹ̀ ṣùgbọ́n tí sọ̀kalẹ̀ rẹ̀ nazalat fi ahlil kitabi kọ́ sọ̀ àwọn alùlùkìtàbì nìkan ọlọ́sọ̀kalẹ̀ fún àwọn alùlùkìtàbì nìkan orí wọn láyàjáde lórí yá ní ẹn christian àbọ́jẹ́ jù ẹmẹ́jẹ ní passport islam pé dandan christian wá sí kẹ́ńdà lókùnrin gbà tí ọba ti ń ṣe jizia bóyá lọ àwọn mùsùlùmí ní gbé ó ti ń san ń sa ìsákọ́lẹ̀ ọdọọdún fúnjọba Islam ń san ó ti di zamiyu lámá pẹ̀lú ó ti di zamiyu a gbọ́dọ̀ sàídá kẹ́kẹ́ sí zami wọ́n ní orí ẹ̀ torí páwọn Yahudi àti Nasara wọ́n ń gbé pẹ̀lú ànábì Madina sallallahu alaihi wasallam àwọn yahudi tá a sọ yẹn yahudi banu nàbí banu kòyìnàkọ́ banu kòrẹ́zọ àwọn nasọ́rọ̀ nàìjíríàn wọ́n bẹ́ẹ̀ fèsì mùdínà nígbà náà christian yọ nàìjíríàn hmm? gbogbo bẹ́ẹ̀ ti dìdú lánàá nì kódà university ńlá ń bẹ nàìjíríà nì jáàmì àti nàìjíríà university of nàìjíríà masha allah gbogbo ti dìdú ó ti di islam pé orí wọn lọ́lọ́m sọ ayà lé lórí orí wọn lọ́nà sọ́kà ilé lórí wọ́n ní wàlẹ̀dínà yọkọ̀ọ́wọ́nà wàlẹ̀dínà yọkọ̀ọ́wọ́n àádùn àwọ́tà àwọn táà jẹ́ ń pápá wá bà Islam àwọn àádùn àwòtáàni àwọn ẹlẹ́bọ àwọn olóòtà àà ní ìgbà kankan lọ́wọ́ wọn jù Islam lọ no nínú kọ́ọ̀kẹ́ plan tàbí káàkiri ti bára wa jà ìkan méjèèjì wọ́n lórí wọn ní àyà tọ́nà ọba tó ń sọ́ àti tàwọ́bà yẹn pé yá ayú ànàbì orí ànàbì jẹ́ ìdílùkù fàárọ̀ wal munafiqina gbógun ti àwọn kèfèrí àtàwọn ẹlẹ́bọ wọ́n gbógun àrẹ àtàwọn mùnáfìkì wọ́n bùrù bẹ̀ ara ìhìn ti lé mọ́ wọn torí ọ̀rọ̀ jọ pé ọ̀sùnlọ sọ́bọ̀bọ̀ ara ìhìn wọ́n á rí ìwọ́ sọ́nà ní máa gba jíjìyà lọ́wọ́ àwọn kírísítẹ̀nì àti jù ní ti gbogbo táwọn àwọn ẹlẹ́bọ wọ́n ní wọ́n máa dúró ní ọkọ̀ tọ́ wọ́n náà kọ́ tí wọ́n lè sọ́n kọ̀tọ̀ tí ń bá ya arúgbó tó jẹ́ christian kan sọ̀rọ̀ ìjọba Umar wọn sọ fún yà pé aslimi ayyatu ala ajuz gbọ́lọ̀ ajuz arúgbó náà máa pè arúgbó obìnrin sí ni àìsọ̀ pé àjíúgátù tó ń yé hamza àmì ní àjíúgátù kí látò àjíúgátù tọ́bájọ́kùnrin ni ṣẹ́ìkù lábá wọn pẹ̀ ṣẹ́ìkù ẹ má ti dàgbà kọ̀bá àmọ́mọ́ tí ó kankan kí láti ó ṣẹ́ìkù irú bàbá tọ́jọ́kùn ni ṣẹ́ìkù ni wọ́n ṣẹ́ìkù ṣùgbọ́n tọ́bájọ́kùn kí láti wọn àjùz àní ní àọ̀rí bàbá àjùz wọ́n ètò ọkùnrin ní àjùz obìnrin àjùz ọkùnrin ní ṣẹ́ìkù ó sì mítọ́ ní pè ní àjíù bá ní sọ kí wọ́n mọ́nà ọ̀pọ̀ tó sọ àìsọ ilé tí ó lẹ́ẹ̀sì kéèyàn àwọn ọmọ ilé tí àyákan ọ̀lọ́ kí wọ́n mọ́nà ìmọ̀mọ́ sọ̀tọ̀ tó sọ àìsọ ó sì sọ fún tóbi ní àjíù tó kílẹ̀ àwọn onídì Umar wa ní àtìlímí ayyàtọ̀ alẹ́ àjíù ọ̀wọ́ ìgbà Islam ìrẹ̀ ìyá arúgbó yìí tẹ̀síláàmì kọ́ọ̀là láyé òtúlàmù nínú yàlùkìyàmà inna allaha ba'atha muhammadan bilhaq òdòrò fi sáà nàbí muhammadu dé o kọ́ọ̀lá ìyá ìbáni ana àjúzùn kẹbíọ̀rọ̀tún ìyá ni mo ti darúgbó àgbàkidé wàlmọ́tù ilayya ikú ká ti súnmọ́ ìyá ní kú ti súnmọ́ àwọn ikú ti súnmọ́ àwọn ìgbà ìsáàmù kí ló tún ní ìgbà ìjọ olókù ti ń kù subhanallah kéyìn ti sálẹ̀ nù èèyàn tí kú ọ̀bá ti dé tó bá gbà sáàmù ó kú oríire kódà pọ́pà sáàmù ti kó sì ìyá ni kí ìsìláàmù ìsìláàmù kí ni ẹbí ìsìláàmù lẹ̀ ẹgbẹ́ wà bàbá náà tẹ́ máa sọ nàtàwọn ìyá wa sáńsẹ̀ sàgbó àtògún ẹyẹ ìgbà ìsìláàmù ìsìláàmù kí ni kí ló tó kù mọ́ ìmọ̀mọ́kọ ní ọ̀rọ̀ ọ̀run kọ́nà bá yín sọ bẹ́ẹ̀ àmọ́ ọ̀rọ̀ pẹ́ ẹ̀kàn ní ẹgbà ìsìláàfẹ́ ẹ̀dẹ̀ pa gbogbo kẹ́ẹ̀kàn sọ pé tọ́ ẹ̀yọ́ sọ̀gbọ́ èmi ò ṣe sọ̀gbọ́ mọ́ ó ti ta nígbà yàtọ̀ báyìí mọ́rún ní ọlọ́ ọmọṣàd ọlọ́run jẹ́rìí pé mo pè ìyá yìí wọ́tàlá mọ́rù wá ka áyà kan tó náà bá ní pé lẹ́ ìkìrọ́ ha ìdí ẹ̀kọ́ sí fi pàmù nínú ẹ̀sìn yáni fẹ́ẹ̀n tó bá jẹ́ christian abẹ́ tó bá jẹ́ kí ni o jù ọ̀rọ̀ kẹta wọn lọ́rọ̀ mọ́mọ́ àbídà ọ̀t rahimahullah wọ́n gbà wá wọ́n láyà yìí ó sọ̀kalẹ̀ lórí arábìnrin tá a sọ lẹ́ẹ̀kan hmm, tó ní wọ́n sọmọ òun di yẹ̀wúdí tó bá sọmọ ẹ̀dí yẹ̀wúdí lẹ́ẹ̀kọ́ ọdún àtàwọn tí wọ́n kó lẹ́rú àwọn tí wọ́n lé ń lù sáà sọ àbà àwọn àǹfọ́nù dáa alùpàá ọmọ wálẹ̀ tọ́lọ́nilá ìkọ́ á bí ọ̀rọ̀ kẹta ọ̀nà ọ̀rọ̀ kẹrin wọ́n láyà ìsọ̀kalẹ̀ látàrí arákùnrin kan nínú àwọn ọ̀fọ́ wọ́n ń pè ní Abu Hussein gẹ́gẹ́ Hussein sọ́d Abu Hussein onáńpè wọ́n lọ́lá àwọn ọmọ méjì àwọn ọmọ rẹ̀ méjèèjì wọ́n bá lọ ṣáàmù wọ́n lọ ṣáàmù wọ́n lọ rajà àbí ìlà àwọn oúnṣọ́wọ̀ láti sam wọ́n wà láti àmàdínà wọ́n gbé epo wá àmàdínà wọ́n wá ta epo drake epo mẹ́fà òdìní tán bá lè po epo táwọn náà ló ń bẹ̀rẹ̀ epo òróró náà epo ni àbí epo pààyàn kí ló náà o ọ́ìlì nǹkan kí ni epo gbogbo ẹ̀ zeitu lábáwá máa ń pè zeit zeit zeit àtòróró àti ọ́ìlì bẹ́ẹ̀tù lárúbá máa ń sùn lórí ẹ̀ wọ́n wá ta ọyìn ẹja sọ́mà wọ́n wá jẹ́ tó ń jẹ ó lè jẹ́ ti martin azọ̀gbọ́ òsì martin láyé ànábì àbí àbí martin wà ní kò sí gbọ́n martin padà wà manganic sọ́mọ manganic tí wọ́n máa fi parọ́bà wọ́n fi òkúta ńlá sí wọ́n wà máa wọ́n lè sá láti irú bí lọ sí irú orogún òkúta ńlá wọ́n máa lò bí àwọn ọ̀tá tó bá yá tẹ́lá ń jagun nígbà wọn ta òróró náà ta nígbà wọn tó òróró tó náà fẹ́ jáde làwọn ọmọ Abu Hussein nígbà lọ bá wọn wọ́n bá pẹ̀ sínú Christianity bàtà náà sọ̀rọ̀ àmẹ́jẹ̀dì bá di Christian Allah akbar wọ́n di Christian wà má bọ̀ yọ máa ẹ̀rọ ìlẹ̀ wọ́n bá tẹ̀lé wọn padà lọ síbi tí wọ́n ti wá wọ́n tẹ̀lé wọn padà lọ síbi ó ti ṣàn tá a bá ń sọ ṣàn tẹ̀mù pé inú wọn Lebanon wà inú wọn ni Jordan wà inú wọn ni Syria wà eh, Palestine uh-huh, ó di mẹ́rin náà àti díẹ̀ Israel torí àìwọ́lé rí lárúbáwá kan kọjọ́ ọmọ Lebanon kọwa ní christian náà ẹ̀dàkùn sábà pa wàhálà àna wọ́n fi ẹlọ́wà jẹ́ lábáwá tẹ́bílẹ̀ ó tẹ́lẹ̀ jẹ́ christian tẹ́bílẹ̀ lárúbáwá lójú wá náà lábá christian kọ́lẹ̀ lárúbáwá gan wọ́n kí èsè saudi o christian kankan òsì saudi christian kankan òsì jù kankan bẹ́ 100% islam torípọ́ náà bá sọ lá ẹ̀ wọ́n àgbọ́dọ̀ wọ́n lú yín má bá dà á ààrà ọjọ́ ti gba amáka yẹn nìkan kan gbọ́dọ̀ wọ́bẹ̀ máa tí wọ́n máa tẹ̀sìn ní nínú àwọn nǹkan tí máa bí àwọn ọ̀tá ìsìláàmù nínú ni sáà ìyọ̀n tí ní wá wọ́bẹ̀ ìyọ̀n tí ní wá wọ́bẹ̀ ẹ̀yìn náà ti kílẹ̀ àmì yìí kí mùsùlùmí wà bẹ̀ máa ó sáájú wàhálà kí ni ẹ̀dá kò tẹ́ pọ́blẹ́mù àmì ẹni ẹ̀sọ́ fẹ́ dúdú yìí ẹ̀yìn náà fẹ́ ọmọ tá kò sí christian kò sí jù tó ní kọ́ tàbá yẹnà orúṣùdú mínà lọ́ọ̀lù ó ti clear ó lè rọ ọmọ Lebanon tó bá lọ Lebanon street nígboro ní ọ̀nà òkè páàdì Lebanon street àwọn Lebanon ti gbé bẹ́ẹ̀ gbà kan rí ọ̀pọ̀lọpọ̀ wọn èdè mùsùlùmí christian àìsí ẹ̀kọ́ ni wọn bọ́ọ̀ bá ti ẹ̀ mọ́ gbogbo èèyàn ọyọ́kọ́ ọmọ ìyàwó gómìnà wa àná àbọ́ ọmọ wọn ọmọ nàìjíríà ọmọ ní wọ́n ọmọ lẹ́bàánà mùsùlùmí ni wọ́n ni wọ́n ìrísí wọn sì ní lárúbáwá ni wọ́n á rí bá ṣe ń padà tẹ̀lé wọn lọ ibónú bá tẹ̀lé wọn lọ sáà wọ́n tẹ̀lé wọn fa'ata abúhùmá rọ̀sọ́lọ̀lọ́ bàbá àwọn abúhùsọ́yìn ọba lọ bá nàbí sọ́lọ́lọ́ àdẹ́wọ̀sán mọ̀ṣẹ́kìyàn amọ̀rọ̀hùmá lẹ́ni tí ń lọ́gùn alámọ̀rẹ́gbà ń sí ọlọ́run àwọn ọmọ mi wọ́n mọ̀ sí mọ̀ sí tẹ̀lé àwọn kèfèrí lọ wọ́n wá sọ fà nẹ́bì pé báwa dé àwọn ẹnìkan dìde kọ́ba lọ bá mú wọn láti sáàmù kọba dá wọn padà ànábìnilá ìkìrọ́há fìdí kágbẹ́ ń bẹ́ nù ní ìsìn náà láwọn ti ìsìláàmù mọ́ fẹ́fẹ́ fi rí dànù rí dàtì rèé ó ní ìdájọ́ ní ìsìláàmù wọ́n kàn á gba ìsìláàmù padà ó tọ́ba gba ojú orí fún tọ́ba náà ti ìsìláàmù mọ́ ní ìsọ̀tà wọ́n wà kó túbá lọ́jọ́ mẹ́ta fáìn táàbà tọ́ba túbá mọ̀ṣọ́lọ̀ wà ilà kùtìlá àdán tọ́ba ilé òsè ìsìlámù wọn ìjọba ó dájọ́ pé kí wọ́n lọ pa ìjọba ìjọba ní ọ̀dájọ́ o ìjọba ní máa dájọ́ kápáyàn o èèyàn lè jẹ̀bi ikú tíjọba ọ̀bá dájọ́ kú fún tí ọlọ́yọ̀ bẹ́ sí ẹni náà dọ̀dẹ̀ ọ̀dà pààyàn ìjọba ẹni náà yóò kú sí orí lórí títì bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ lọ́kẹ́ nọ́málì kọ̀ ẹ̀kọ́ sí láyé mọ́ kápẹ́tẹ́ sí lòfin ọlọ́run wọ́n sọ nígbà tí ọ̀sán tí ó gbé dàjọ́ ní lórí nígbà páyà kì í sí páyà ló ń ti ẹni ọlọ́run tà á àyẹ́bí ń tọ́ nígbà wọn tí wàá lọ àlélọ́pẹ́ padà ẹ̀kọ́ mi tún bẹ́ẹ̀ ni kí lẹ́kọ́ yẹn ó ní aláàkọ̀ diplomasiya bẹ́ẹ̀nà dùwà ó ní diplomatic eh, relationship láàrin àwọn olùkọ̀jú lómi fúnkílẹ̀ anábì jẹ́ kó yóò hàn bí aláàkọ̀ diplomatiya lámá pẹ̀pẹ́ ẹnìkan ti bọ́ọ̀lù kọ́yá ẹbá àti ránṣẹ́ ọ̀nà tẹ́ẹ̀bá lè máa bẹ̀ẹ̀ tí wá tẹ́ẹ̀bá lè mú fúnra yín àwọn òfin ránṣẹ́ aláàkọ̀ yìí ó náà ni ọba habata nàìjíríà sí ilé lò pẹ̀lú àwọn àlẹ́ aláàbò diplomasiya kí n dá padà fẹ́yìn ti bẹ́ kí n lè dá padà ẹ máa sọ ní lọ́dún mi pé sọ fáwọn mùsùlùmí nìyẹn alákọ̀ yìí èèyàn lè rúlẹ̀ out kéde àti tí gbogbo èèyàn mọ̀ fún clear àwọn gẹ́gẹ́ báwọn ìjọba lọ́mọ ni iná tọ́fẹ́ gbogbo ìjọba lọ́dọ̀ ń pé farẹ́ balẹ̀ ọ̀pọ̀ nù tọ́ mọ̀ ó òun rí àwọn èbó òun rí wọn báyìí ní ilé ká àpẹjọ mọ̀ Saudi kí ni wọ́n á ṣe bóyá wọ́n gbéṣẹ́ fún wọn kí wọ́n á ṣe kan bóyá wọ́n wá ìfẹ́tì kankan bóyá wọ́n sàṣe pàṣẹ kankan ìjọba ọlọ́mọ bá ṣe wọlé òun náà lọ bí ó ṣe kí ni o alákọ̀ọ́ diplomacy yà diplomatic relationship kọ̀ọ̀kan wọ́ kódà ó tún gbé kírọ́ọ̀sì sọ́rùn ní mẹ́kà ó tún wá fi kírọ́ọ̀sì sọ́rùn ní mẹ́kà àníyàzóòrùn máa lẹ sáré balẹ̀ sáré balẹ̀ ǹjẹ́ rọ́dù kọ́kàn rí mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ tó fi kírọ́ọ̀sì ọrùn kò sì kí mùsùlùmí mọ́ àlórí mùsùlùmí kẹtẹ́jọ́ òun àti christian jọ ń sọ̀rọ̀ pásítọ̀ tún ni ó tún wọ sùtánà àwọn tí èso wọ bàtà fún ẹgbẹ́ òkètè dóòmù kò tó wá wọ bàtà àgbélébù ló tún kàn dodo yìí afáwa ń bá sọ̀rọ̀ ọ̀bùn lọ́wọ́ àìlú alàgbà ọba ní à ah, ìwé ìwọ̀n bàbá sọ̀rọ̀ lọ́wọ́ a ní ní kí mọ́ mìíràn ìsìlámù òkìlẹ̀ a ah, subhanallah bidú ní sọ́bẹ̀ jù irú wọn pọ̀ ní ayé bàjẹ́ àwọn tó rí bá wọn nígbà tí wọn fẹ́ bọ́ọ̀bù plane sọmọ tó fẹ́ bọ́ọ̀bù plane ó ní plane yẹn òun ráwọn ìyẹ̀wù dítọ́ wọlé bẹ̀ wọ́n ní bọ́ọ̀lù tẹ́mọ̀ ó ní ẹdẹ́ fìlà tọ́gọ̀ tẹ́ pàgọ́ làwọn ìyẹ̀wù fífẹ́ dẹ́fìlà fìlà kàbí lámbẹ́fẹ́ tẹ́mọ̀ fi pa obì ráì ní wọ́n ra dé sí papọ̀ ẹ́ wọ́n lọ́wọ́ ní wọ́n tẹ́lẹ̀ wọn bàálù àwọn Saudi a kí problem lè ayé ẹ̀ gbogbo àwọn kẹyìn alakọ́ọ̀t àwọn alakọ́ọ̀t relationship láàrin ìlú kan sí lómi ìní tẹ́ẹ̀kẹ́ ọmọ ìlú ò lè dá sí ẹ́ lọ́dọ̀ àwọn ìjọba ní ìyún kà àwọn tí ń ṣèjọba kọ̀ọ̀kan wọ́ ẹnúbí náà sọ gbò náà ẹ̀yàn lọ́yẹ̀ bá dáa padà àtọ̀ àníwẹ̀yàn lásìkò ọlọ́mbà sọ ayà kalẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì ò ti pa wọ́n láti ń jọ náà pé kí wọ́n lọ bá wọn kírísítẹ̀ yẹn jagun àkíkà tó mú ọmọ náà àlọ́bẹ̀ náà yẹ lọ dáwọn lógún láìkọ́ á pídé ah, hmm? wọ́n náà níbi sọ́lọ́lọ́ àríwọ̀sẹ́lẹ̀ ọwọ́ sọ pé àbáájá ọmọ náà kúmà áwùgbọ́ alùmọ̀ kàtà áà àwọn méjèèjì àlọ́bì náà ah, ọlọ́run ti gbé wọn jìnnà torí páwọn lẹ́ni àkọ́kọ́ tọ́kọ́ ṣèkèkè rí Ah, ọlọ́m mọ́jẹ̀ akọ́tàn búlẹ̀ ìtàn bú pé ah, àwọn ilé lọ́kọ́ kó mà ọkọ̀ síta bàádà ọmọlá ọlọ́run ti gbé wọn jìnà tí wọ́n ti ẹ̀dùn tó sí jìnà jìnà àrákọọ́lẹ̀ ah, pé wọ́n padà o lẹ́yìn ìgbà náà wọ́n padà

ẹ̀rí pọ́ tàmáṣá pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nípa pé orí àwọn Christian àti àti Jew ni ó dẹ̀ tàmáṣá pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta táwọn ẹgbẹ́ gbá ọdún wọn lẹ̀ àwọn tó bá ti di Yahudi ti di Yahudi náà ẹ̀kọ́ tàmáṣá pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ní túnmọ̀ rẹ̀ ni pé látàkúlù aslim tátà sẹ́yìkì mújíbàrọ̀ mọ́kọ̀ọ́ ẹ mọ́kọ̀ fún yẹn kẹwàá gbéjà lọ báyìí kàrá gba islam àìgbéjà lọ sọ fún yẹn kẹwàá gba islam ns islam tó wá bá nàbí máa kọ lẹ́tà sí tó ká gba islam yóò tó kọ́kọ́ lẹ́tà sí wọn aslim texan yóò ti kà lọ àjọlọ́kà mọ́rọ́kà yìí ànábì kọ lẹ́tà táwọn ọba ayé ọlọ́ àgbà àwọn ọba ayé ti ń sẹlẹ̀ ayé gbà náà bí àwọn kíkra ọba bó àti Hirokli ọba Paris ọba Persian ọkùnlẹ́ta ti Mukaukos nílùú Misra ẹmúlẹ́ta lọ ọmúlẹ́ta lọ fún wọn àwọn akẹ́gbọ́ wọ́n fẹ́ bọ̀rọ̀ ṣẹ́ wọ́n yá ló ìdá o ẹ̀rọ àfọlẹ́bùn àwọn akẹ́ wọ́n gbọ́ wọn nígbà ah, eléyìí yóò padà gbà olúwa yóò padà gbà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wọn ò gbà fún ìka bínú ọ̀fà lẹ́tà nẹ́bì yá ó ní ànẹ́bì ní Allahumma rí ọlọ́run mẹ́sìkòmọ́lìkà bá ń fa ìjọba rẹ̀ yá kama mẹ́sìkò kìtà mi bó ṣe fa lẹ́tà mi yá Allahu akbar jama'a anábì sallallahu alaihi wa sallam yóò kọ̀kọ́ ránṣẹ́ sí wọn náà nígbà àwọn ọ̀bá wa gbà ní àtẹ̀rí pé ẹjẹ́ fi tara wa ẹ wá wà ń takọ lẹ́tà sí Kisra kí làwọn àwọn àwọn olóòtà yọrọ́kìlì àwọn Paris àwọn Persian àwọn bọ́nẹ́bọ́nẹ́ àwọn Jews mọ̀kọ́kọ́ sí mísírọ̀ àwọn ni àwọn Tibet làwọn and optic christian àwọn sì bẹ̀rẹ̀ sí kìkìkì àwọn ọmọkùnrin ní alkepeya coptic christian wọ́n máa sábà wọ̀ sùtánà bí àwọn aṣọ àwọn christian yẹn dúdú làwọn máa sábà wọ̀ coptic christian hmm, ní làwọn wọ́n bẹ ní sọ́ọ̀ dìsí ló jẹ́ pé àrífà náà lè gbógun àwọn ará ní sọ́ọ̀ àbí torí pé christian làwọn tó kọ ṣùgbọ́n àwọn kọ̀ anẹ́bì sọ̀rọ̀ ọlẹ̀ kó tó kú wípé àbá wọn róòmù dà róòmù tí kí sọ́rọ̀ jọba wọn ṣùgbọ́n anẹ́bì ògbógun sí wọn tí anẹ́bì ti bọ́ sọ́dọ̀ ọlọ́run sọ́dọ̀ mọ́ àwọn ọ̀sẹ̀ ká ló dìde ogun sí wọn Abubakar Abubakar torí ẹ̀ ìyẹn kílẹ̀ torí pé wọn kì í ṣe alòkìtà wọn kì í ṣe christian wọn kì í dẹ̀ ṣe kí ni o jù alayakúlẹ̀ àlùkà bọ́rọ̀ bíi tàbí wọ̀bẹ̀ ó ní pé wọn kì í gbẹ́dẹ̀ àlọ́rọ̀ bẹ́sílẹ̀m ọba gbọ́dọ̀ máa di orí rẹ̀ lẹ́ la ìṣòro ẹ ìdìbò àjẹkọ̀ oru ní sí ṣá ìṣèkìlán ọlọ bàbá wa dábàá wa rí sí ọgbà ilé ẹ̀yà gbogbo tí wọn ọ̀rọ̀ kẹfà ó náà ní pé wọ́n lọ wáyé níbi àwọn tí wọ́n kó lógun hmm? àwọn tó kó lógun pé ìdákánú kìbárọ́n ìdákánú kìbárọ́n min alìl kìtàb tọ́bá jágbàlagbà nínú àwọn alìl kìtàb a ní jẹun pa pẹ̀lú àgbà tram a ní jẹun pa wà ń kánú màjú sáǹtì ọ̀rọ̀ أو كبارا أو وثنيين فإنهم يجبرون على الإسلام مطبع جمجوز أو لوتا àtàwọn abọ̀ná àwòlò ọ̀tàrí yìí àbá àtàwọn abọ̀ èrè àgbàlagbà wọn jẹ́ ni o ọmọ ni wọ́n ni o jùjùbàrò ààrẹ jẹ́jẹ́ nítọ̀gbà a bá ti ń islam torí délé tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ márààrún tàbí ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin fọ́kàn yìí ẹ̀rí pọ́tà máa sá pẹ̀lú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó sọ pé alùpùpù kìtàbù òní ńlá alẹ́ ìjẹ́ ń pápé wọ́n sì christian christian tó ajọ́ ń gbàdúgbò mi ní bá ní problem torí pé kò sí islam náà adí nígbà tí ọba ti gbógun ti èmi tí ó ti gbógun ti islam wa ọlọ́run mùsùlùmí ní problem pẹ̀lú ẹ̀ ẹ́ yìí ní bá tẹ̀sí rẹ̀ kò ní ìdíkó náà bá tẹ̀sí láìkọ́ á ìdí tọ́bá wá rí bẹ́ẹ̀ kí ni pírọ́blẹ́mù tiẹ̀ tí ó fi wá jè ní pàtẹ́sí rẹ̀ christian gọ́ o christian wà wà ní ọkọ̀ à ìkọjá àlà ìkọjá àlà ó jẹ́ láàbà tó ní orúkọ tó tún wé láwà ní yọ́wà na pamphlet bible A, ah, ìkọjá àlàjẹmọ́ ẹwọ àrífín ìfihàn tí ọ̀rọ̀ tó kí máa fi hàn kí o máa dá ọ̀rẹ̀ bó tí máa bá nínú jẹ́ ni pé àwọn èèyàn orí rí wọn fáwọn ọ̀daràn out of are you okay are you okay are you all can't you see my look my appearance you know ìgbàlá ọkẹsìn ìgbàlá ọkẹsìn ah ìgbàlá ọkẹsìn ibi tó wọ́n mú ìwé tó ọ̀nà sí ni tó nígbàlá ọkẹsìn sẹ́lẹ̀ rẹ̀ lọ bẹ́ẹ̀ fẹ́ẹ̀sì ní wa ni àbí ń tọ́ ọkọ fẹ́ philosophy lásán ní bẹ́ẹ̀nù ẹ̀ àbọ̀ ọkọ ti dúró sínú ẹ̀ ẹgbẹ́ kun ṣé christian lè máa lọ kí wọ́n á fara sọ̀tọ̀ ọ̀yá wa kírun torí pẹ̀sì ti kọ́ àwà pé láìkìrọ́ ha ìdí gbọ́nù lọ́dọ̀ tí wọ́n kákáká náà ni ah, alákatakítí christian alákatakítí pátápátá ni wọ́n ah ta gaskiya wallahi alákatakítí ni wọ́n bẹ́ẹ̀ bá jọ ń jẹ́ lọ́fíìsì bóòsẹ̀ ní rírùn kí ni ọmọ sánà bóòsẹ̀ ní rírùn kí sáà ní wọn kíríkà ẹni sáà kíríkà sẹ́ńbírí wọn láwọn ọmọ kírun èwo sí kàtà ẹ̀dá akadìsíkì kọ́ wọ́n bá lọ sùkú oní ọ̀sà pé kọ́mọ sí rírẹ̀ kọ́mọ sí ń bẹ́ fún ọ́ afẹ́wọ́ olè ó ọ́sàfẹ́ ẹ máa gbádùn orí ọmọ ọlọ́mọ kíkẹ́ bá mi lọ́fíìsì fìtínà ìṣòro tí ọ̀gá rú ẹ̀sìn ó ní kí wọ́n máa ẹ̀fin tí wá sì ní káwò ni o káwò borí àbí ẹgbẹ́ àkùrùfọ́ gbá ìjà alẹ́ kọ́ fàjẹ́ náà wọn àgbógó wọn àjọrí nǹkan lọ́rì kúrọ̀fì tí bẹ́bájọ wà nínú ilé kájí ẹ̀sùn sábà fẹ́ yẹn fílà máa wẹ́rẹ́wẹ́rẹ́ ó wọ nílò kejì yàrá kejì ọmọ alájú kò sí nílò rẹ̀ jù

wọ́n lè máa kiri àdúgbò tí wọ́n máa lágbo tí wọ́n ní díẹ̀ sùn nígbà pípò tí ẹ̀wà sófin kankan dùn mọ́ wọ́n tọ́ alhamdulillah pé ètò àbá ti àtìgbàládà ni àwọn oníjẹ wọn pàtí nífara ni wọn a nífara ni wọn táwọn bá láwọn ọmọ fara ni àwa àwọn onífara ni wọn káwọn olùgbàládà ti wà torí di eléyìí jẹmáà kọlọ̀nba kọ́ sànà wa kọlọ̀nkọ́ là wá kọlọ̀nkọ́ là alájọ tá a wà ní pé àwa mùsùlùmí ó ti kílẹ̀ tá wa kírísítọ̀n ni wá kọ́ lọ́dọ̀ mùsùlùmí àákànnà tó bá sì lè fi islam dẹ̀ dá o á fún a pè sí islam fọ́bá wù fọ́bá náà ẹ̀wọ̀ ní òsì islam á tilẹ̀ àní wá torí ẹ̀ káwá mọ́ fún gun mọ́ kámẹ́jì orí mú mí kaná yẹ ẹgbẹ́mọ́ ẹ̀kọ́ bá gbé kákọ́ mọ́mà gbẹ́mọ́ láà ẹ̀kọ́ bá lọ́kùnrin ápùn náà tí ó tí ó tí ó gbà ẹ̀tọ́ rẹ̀ ẹ fún wọn tí ó pè á ní jẹ́ńpá wọn kápá wọn ni bá tí mo sọ fún wọn mùsùlùmí pé ó ti àfọmọsọ́dọ̀ christian wọ́n ti fọmọsọ́dọ̀ christian christian ò ní àǹfààní tó bá yẹn ó sì máa fi ọ́fẹ́ kẹjá ní aláṣẹ́rẹ̀ ẹ̀ṣẹ̀rẹ́ ó máa fọmọ sọ́dọ̀ rẹ̀ báyìí àà bí wọ́n sì bá yí ẹ̀jẹ̀ wọn máa wá wọ́n sì bá yí rẹ̀ jẹ́ má fi ọmọ rẹ̀ sọ́dọ̀ christian má fi ọmọ rẹ̀ sùkú christian ó sì àfọmọ rẹ̀ sùkú christian ó nẹ olówó à fọ́ ọba bẹ́ẹ̀ lọ sùkú sọ́mọ ẹ̀sẹ̀ bíi two million tọ́jú sùkú islam níbi àbí ọwọ́ àná muslim school tó bá ń gùn ọ̀rẹ́ àdá ó rí àwọn tí ó gbowó lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ tó mùsùlùmí ó ní mọ́sára rẹ̀ jẹ kiri yóò mọ̀wé tó mùsùlùmí àkótí bí àwọn èyí sọ tó bá lọ mọ̀wé jẹ́ wọ́n bí èmi ní tí mo kọ́ káwọn tí ń gbà ń bẹ̀ káàbì wọn náà ní tí wọn náà kọ́ ẹnìnú

tọ́rọ àwọn olè kírísítẹ̀tì ẹmọ supervise wọ́n máa dọ́gbọ́n sọ fẹ́ fáwọn ọmọ pé ẹ̀wọ́ bí wà fọ́ like how ẹgbẹ́ àwọn ojú pé like what ẹgbẹ́ ìpé mathematics wọn lónìí uh, and then let them attempt to never fail no problem torí pé Islam làwọn ṣe agbègbè táwọn ṣe yìí amẹ́rin ẹni ṣùgbọ́n wọn kò sí àìmọ́nà kọ̀sáàmọ́nà kankan fún wọn wọn lámọ́nà wọn sì nípọ̀ kàbálẹ̀ kankan sí ọlọ́run tó àṣírí wọn ọlọ́run lá àìmọ́nà lẹ́hùn àìfọkànbalẹ̀ sí ọlọ́dọ̀ ẹn tọ́lọ ń wá tó àṣírí rẹ̀ pọ́pọ̀ ẹ̀kọ́ fọkànbalẹ̀ sí lọ́dọ̀ ibẹ̀ lọ́wọ́ á mọ́mọ́ rẹ lọ ṣe yọ́ kàjú ẹ̀rẹ̀ wàyẹ́kì ju wàyẹ́kì lọ nítorí ìjọba mọ́ta rẹ̀ ẹlòmíọ̀wà mọ́mọ lọ torí kọ́ mọ́ ó lè pàtì wàhẹ́kì at the end of the day jẹ̀má à wọ̀lá ọmọ pàtì wàhẹ́kì tó sọ ṣùgbọ́n wọn yóò wúlò yóò sùkú yóò ti jáàmù yóò pàṣì bọ̀ kò ní wúlò tí bá ń bọ̀ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ó ti di mùsùlùmí tó bá ti dé sùkú rẹ̀ ó kò sí sẹ́kàn tí christian ṣe tí mùsùlùmí ò ṣe bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ó ní ẹsẹ̀ fáwọn ó máa ní finishing ó máa ní àà ah, ah, ṣàtọ́ ọmọ ti kú ọ lórí lọ kòjó kòjó yóò protest ma torí ìdílé jẹmọ́ à ah, mùsùlùmí náà wà orí wa ti pé lára kó rí wa pé ó ní pé christian ń solódì wa kìí ṣọ̀tá wa àbájá ṣùgbọ́n tó bá ti ní ti pẹ̀lẹ́sìn lakum dinukum waliya din ọlọ́ni lá ikraha fi din qad tabayyana rushdu min al-ghayy ọlọ́ni faman yakfur bit-taghut ẹni tó bá sáì mọ́ọ́rẹ́ bí tọ́gùt pẹ̀lú tọ́gùt kí ni tọ́gùt ìtumà bí mẹ́rin oní ọmọ fún alimá Muhammad ibn Abdul Wahhab رحمه الله من سلع عن الأصول الثلاثة wọ́n tọ́gùt àǹkan mẹ́rin náà wọ́n lálákọ̀ọ́kọ́ aṣaitan iblis ó ní sẹ́yìdù tọ̀wàdì olórí àwọn tọ̀wàdì ṣaitan ẹlẹ́ẹ̀kejì mẹ́yọ̀ ìbádù wà wúwà ánú rọ́bìn ẹni tí wọ́n ń sìn kínú rẹ̀ dùn sí pé á ah, ẹ máa sìn kí ló náà tọ̀gùn bí àwọn ọlọ́run gúrú máa hajj tọ̀gùn tù láwọn ilé ohun ẹ̀ntẹ́ntìn táǹkà ń wárí fún tó sì gbàtẹ́ máa sìn bí irú àwọn àtàrùbà ojú tọ̀gùn tù láwọn ilé ohun tẹ́gbẹ́ máa forí balẹ̀ fún náà wọ́n máa tó ti júùdù fún táwọ́rìbà ojú àwọn tó ti bá ọtún mọ́ orí báyìí ni òkú tó ń ṣe sùjúùdù fún fọ́wọ́ á ní ọ̀rọ̀ ọdún sínú rẹ̀ dùn sí tọ̀gútù ni ẹlẹ́ẹ̀kẹta mẹ́yà dáìlì gọ́yì ẹn tó lò ma kọ̀kọ̀ tó lò ma kọ̀kọ̀ àpọ̀tún tẹ́lẹ̀ kí lọ àwọn náà tọ̀gútù ẹlẹ́ẹ̀kẹrin wọ́n mọ̀ yá kọ́mi bí gọ́yì ma anzala Allah ẹni tó rí tọ́nà bá sọ̀kalẹ̀ báyìí tọ́wá ti nǹkan ní ìdájọ́ ọlọ́ọ̀bá ní tó kù bá kú ẹpín gun wọn ẹfáwọn ìyàwó ní ìdámẹ́jọ tọ́kọ wọn bá bí ma dákanú ìdámẹ́jọ fáwọn ìyàwó àwọn ọmọ ẹfún ọkùnrin ní tí òbí méjì ọmọ ẹgbà ó ní gbóná ti ń ṣe báyìí ìdí igi làwọn èpin tẹbí àwọn mẹ́ta wọn ni kẹbínú mẹ́fà kẹbí kan kẹbí mẹ́ta ẹ̀dìdì igi pín ilé mẹ́ta náà bàbá sí kọ́ ẹ̀fọn lẹ́yọ kọ̀ọ̀kan á ó sì rán ní ẹwọ ẹ̀fọ̀rọ̀ náà balẹ̀ ṣùgbọ́n ẹ̀dì mẹ́rin ọ̀rọ̀ náà yẹn ò lè wọ́ọ̀kì mi ọwọ́ tọ̀ọ̀gù ọlọ́ba ní fọmọ yẹ́pùrù bí tó bá pẹ̀lú àwọn kátà kàálẹ̀ tó so máa ó sáà wa yu'min billah tọ́wá nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala ọlọ́ni fàkọ̀dì tẹ́mtaka bil urwatil wuthqa láǹtì sọ́ọ̀mà láha irú ẹni bẹ́ẹ̀ kọ̀dì tẹ́mtaka bil urwatil wuthqa ó ti so má al urwatil wuthqa ó náà ni okùn ọlọ́run tó òpó ọlọ́run òpó àbókùn tó lé láti sọ ọmọ o lè já hadith kan alátọ̀dà fábùlọ ibn sallam bàbá yìí wọ́n láwọn lálà nígbàtí wọ́n lálà wọ́n láwọn lọ ọ̀rọ̀ aláìfànàbì sallallahu alayhi wa alihi wa sallam kí ni afábúlẹ́sùn sàlám bá wọn lọ́la wọ́n ni àwọn rí rúyá àwọn lálá kan lójú ayé ànábì ànábì mẹ́láyé ń gbà náà àwọn alọ́rọ̀ fún ànábì rọ àìsù nítorí ṣẹlẹ̀ lọ́jọ́ náà tí bàbá yìí ti sọ ọ̀rọ̀ yìí ó wọ́n ní àwọn kan wà lẹ́yìn màtá ànábì ti lọ nígbà tó wá wà mọ́sálásí apá muhammadu nìkan tó nà àdá ló gbà nìkan wá wọn rá àkùnrin kaba wọlé ojú rẹ̀ fi wájì atharu atharu min khushu ìbẹ̀rù ọlọ́mọdé ní ojú rẹ̀ arákùnrin kan náà sílẹ̀ ayáka méjì ní kámákámá ọba bọ́ta àwọn ìbá ah, arákùnrin tó kírun táwọn ìkan àwọn ọmọ àjẹ́ náà ní ewu ọmọ àlùjọ́nà bó bàbá ìyẹn ẹ̀ẹ́ntọ́gbà àdìsí wa Muhammad ibn Qayyim ibn Abbad olùmbà tẹ̀lé olùmbà tẹ̀lé arákùnrin ó ní bó ti wọlé ọba wọlé tọ̀lé àwọn bá jọ ń sọ̀rọ̀ olùmbà ní tó jẹ́ ìtẹ̀lé ọ ni pé bó ti wọ mọ́sálásí nǹkan báyìí báyìí báyìí làwọn èèyàn sọ̀rọ̀ olóní subhanallah pé báwọn èèyàn máa sọ bí wọn mọ̀ náà pé wọ́n sọ bí wọn mọ̀ ó ní ṣùgbọ́n tọ̀ máa sọ kankan fún ọ tí mo fi ìpè wọ́n fi ń sọ tán sàn ọwọ́ ló ń lójú ayé ànábì kí ló ń àlá ó ń bára òun nínú rọ́ọ̀dọ̀ tí ọ̀dọ̀rọ̀ nínú ọgbà kan gbogbo ẹ̀ gírì àwọn bára àwọn bẹ̀rẹ̀ fi wọ́sọ̀pì ẹ àdìdún láàrin ọgbà irin kan wá bẹ́ẹ̀bẹ̀ bí òpó afọ́lùú fil ardi wọ àláwù fi sàmáì ìdí irin ọwọ́nù rẹ̀ lọ orí rẹ̀ wọnú sánmà lọ wọ́n ni fàkílà ní àwọn bá gbọ́ ohun kọ́kọ́ fún wa pé ìfà àti àlẹ́ yìí pọ́n òpó pọ́n àbájá lẹ́ẹ̀sẹ̀fẹ́ ẹ̀rí ò lè pọ́n òpó eléyò à ah. òpó bá wọnú sọ́nà lọ ilé pọ́n wọ́n ní fàjá àní mú sí ẹnìkan wá bá wọn ibùdó àwọn fẹ́ fi wà sí ìfòní a asị ya bi ọba bá wọn kásọ̀ àwọn sókè fọ̀kọ́ọ̀lọ́ sàájì ọba ní pọ́n fọ̀sọ̀ àtù báwọn ti dìrọ̀ mọ́ náà wọ́n bá pọ́n àti àkọ́tù bí lọ́rọ̀ wa tó yí pé àwọn di kókó òpó yẹn mú ọba ní eccentric bí lọ́rọ̀ wa dìrọ̀ mọ́ adị dáadáa ìyẹn kókó irin yẹn tó fi ní jábọ́ wọ́n náà bá tajú wọ́n nígbà táwọn tajú wà nínà ààlà fi di ọwọ́ báyìí àwọn di ọwọ́ àwọn tó wáyé pé kókò ìgbẹ́ lọ́wọ́ mi kò gbọ́dọ̀ jábọ́ wọ́n náà bá lọ bá nàbì sallallahu alaihi wasallam wọ́n bá sọ sọ́sẹ̀lẹ̀ fún ṣe ọlọ́run bá ní fọ̀rọ́dọ̀ tó lè islam ọgbà ìsìláàmù wà á mẹ́lẹ̀ àmúdì ó rọ́pòtò òdìrọ̀má fàmúdì islam òkú ìsìláàmù wà á mẹ́lẹ̀ ọrùwà ó rí ọrùwà kókó tó mú lọ́wọ́ fàyíyàlẹ̀ ọrùwà tó lè wọ́n kọ́ kókó tó lè jẹ́ tí ò lè jánu anta ala al-islami hatta tamut o ò ní fóònù islam lẹ́lẹ́ orí islam ló kù sí yáni tí kankan ò ní ṣẹlẹ̀ fáwà ló ti islam rẹ̀ wọ́n lákùnrin yẹn jọ náà òun náà ni abdullahi ibn salam sam ibn salam abdullahi ibn salam ẹ̀yẹ̀ náà a sọ̀rọ̀ wọn nígbà tá à ń sọ̀rọ̀ àwọn Yẹhudi yọta abdullahi ibn salam sáyẹn níbi dé abdullahi ibn salam ó ní Yẹhudi tọ́kọ́ gbà islam ọwá lọ bá nàbì sallallahu alaihi wasallam ó ní oní abdullahi bin salam òun àgbà sàlám ah nígbà kí ọwá ní sọ ìlójú ọlọ́run bá aránṣẹ́ sáwọn yẹ̀wúdí kọ́ bá sọ fún pé mo ti gbà sàlám torí pé ọ̀gá ní abdullahi bin salam láàrin àwọn yẹ̀wúdí ṣùgbọ́n bá bá tí mọ̀ mọ́ wà tó sí o àmẹ́bà ti fi kọ́rọ̀ nígbà yọ̀wú dídé àmẹ́bà ní sẹ́mọ́ abdullahi salam wọ́n ni à ah, abdullah ọ̀gá wa ni ọmọ ọ̀gá wa ni olórí ire ọmọ olórí ire ẹni yìí ọmọ ẹni yìí alápẹ̀lẹ́ ọmọ alápẹ̀lẹ́ ó mímọ̀ ọmọ mímọ̀ kò sí níwọ̀n sọ́tán ntọ́ sọ alhamdulillah ẹni ẹni ni àáfà àwọn ni ntọ́ ọdúnlọ́dún sàlámù ọlọ́run wá ti bá ṣe ó ti gbà sàlámù wọn à wọ́n náà olórí ibú ni bàbá rẹ̀ gan wèrè wọ́n gbogbo ọ̀rọ̀ padà ní gbogbo tẹ́ ti torí pé àwọn máa wọ́n máa dà nǹkan rú ni wọ́n máa padà torí pé lẹ́yìn pẹ̀lú tọ́gọ́t tó sì dòpò islam mú tó nígbàgbọ́ sọ́lọ̀ irú ẹni bẹ́ẹ̀ ti di òpó islam yóò ní já láíláí ó ti dì mú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ni wallahu sami'un alim ọlọ́ọ̀bá Allah sami'un ọba olùgbọ́rọ̀ ni alimun ọba olùmọ̀ ó ní Allah subhanahu wa ibi láti lónìí insha allah àbí àtúndì rẹ̀ kí àtúndì rẹ̀ ان شاء الله insha allah akọ̀ǹtì ní sọ́wọ́ àdọ̀là bí ibi ńlá ìtààlà kọ́nà ọba تصادر àdọ̀là هذا وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفر الله واتوب اليه والسلام عليكم ورحمه الله وبركاته. السلام àwọn ìbéèrè méjì kan bẹ tí a fi pamọ́ lánàá ká kọ́kọ́ sàlàyé méjèèjì ìbéèrè alákọ̀ọ́kọ́ sọ pé ǹjẹ́ a lè kírun lẹ́yìn ẹni sókòtò rẹ̀ bá kọjá kókósẹ̀ béèrè yẹn nù àṣẹ́kìnà báàgì ọ̀ṣẹ́mọ̀ ọ̀la wọ́n ti bí wọ́n béèrè ọ̀rí tẹ̀gbẹ́ kò ní ìdíjẹ́ mi ọdẹ àmọ́ máa àbí gbọ́ àwọn afáwa ti dáhùn rẹ̀ ní ní wàhálà kankan lórí ẹ̀ ṣẹ́kù sọ pé ẹ máa gbọ́ mo fẹ́ kà kẹ́ẹ̀lì bá mọ̀ pé ọ̀rọ̀ àwọn afáwa kọ̀tàṣe sọ̀rọ̀ ọ̀rọ̀ tá à ń sọ kọ̀tàṣe ṣe tí àwọn afáwa sọ fọ́nbẹ̀ ìjà nípa àwọn ìdájọ́ ẹ̀sìn ṣé kí n bá ọ̀rọ̀ fún ọ̀rọ̀ wọn ni نعم بل تصح الصلاة خلف المبتدع kóòtù lẹ́yìn bídíà ní ọ̀rẹ́ láti ọ̀rẹ́ dáa tẹ̀bá náà sọ bẹ́ẹ̀ tẹ̀bẹ́ bẹ̀rẹ̀ jẹ́ pé sáré tún lẹ́yìn tẹ̀lú ìdì àbí ṣeúṣeú anúkùnrin àti ọ̀bá jẹ́ ti ń ta fọ́ọ́lẹ̀ tẹ̀kùn ti sàkídà ní ìbọ̀wá wọn tẹ̀bá náà sọ pé olókìọ́ lẹ́yìn bàbá ní yóò tó olókìọ́ lẹ́yìn bídíà wà kọ́lùfà ní mùsùlùmí ìzárọ̀ ọgọ́yọ̀rọ̀ abẹ́ tí ń fi ìró rẹ̀ wọ́lẹ̀ abásọ̀ mí tọba tún wọ̀ ọgọ́yọ̀rọ̀ mìíràn ọ̀sọ̀ àbínú àmì tó bí yàtọ̀ sí wọn tẹ́ńsẹ̀lọ́n fi àtọ́hẹ́ kọ́wọ́lẹ́yìn ìlànà níbi ètò lálàáfíà jù nínú ọ̀rọ̀ àwọn àfà ọ̀rọ̀ mí ma lam takunil bid'atu mukaffiratan lokuru gba ti bid'a tin ṣe tí ó bá jẹ́ bid'a tin ma so yan di kèfèrí bí bid'a àwọn tí ó ma lọ ro kiri ka tare e pe bid'a náà ni ṣùgbọ́n ti sọ wọ́n di kèfèrí bid'a jẹ́ ma pe òkú ko ka ma àwọn bid'a ni ṣùgbọ́n mukaffiratan wọ́n ní fa in kanat mukaffiratan tí bídí àyín bá jẹ́ bídí àti wọ́n sọ níbi kèfèrí kàlùjàmí gẹ́gẹ́ bí àwọn jàmí jàmí ya adọ́sẹ́ pọ́nà ọba òsìmí kankan láti sàmọ́ ìwà láàfin àrùn kò sí lẹ́nu wẹ̀ àtàwọn tọ́jọ́ mọ́bẹ̀ ẹ̀nà àbídí abẹ́gbẹ́ bídí àti yọ̀ọ́ kò ní ẹ̀sìn ẹ̀hà bí bídí àwọn kan nínú àwọn ṣíà sọ́gbà pé àdìjọ lọ́lọ́ ìgbà àbá sán àdìní bínú àdìní bínú nínú àwọn ṣíyà àwọn èèyàn àzẹ̀gbẹ̀kì nínú àwọn èèyàn rẹ̀ àwọn tó ti kóònù àwọn tó kóònù sílámù ń bẹ nù wọn àwọn tó ti ń bẹ ń bẹ sí ń bẹ ní inú wọn wọ́n tó bá jọ́rọ̀ àwọn báyìí láti kẹsù sọ̀rọ̀ àtú kọfà kọ̀rọ̀kọ̀ káàkiri lẹ́yìn wọn wọ́n láti ṣùgbọ́n yajibu ala al-mas'ulin yajibu ala ọ̀rẹ́ èèyàn o ní fáhàn tọba jẹ́ alákòóso ayyà sáàrù lìlìmáàmẹ́sì mẹ́lúwà sẹ̀límù mínà bídá àti wà sískì kọ́jẹ́pẹ́ tí wọ́n yà ó jẹ́ mẹ́àmù ẹni táà ní kábídí àmọ́ lọ ni àbẹ́ni táà ní káwà pò mọ́ lọ ọlọ́run àwọn tí òkòtò wọn wọlé bẹ́ẹ̀lẹ̀ ẹwà fẹ́ tókòtò rẹ̀ wọlé ẹ̀sìn máa mú kódà nígbàtẹ́ bá rẹ̀ tókòtò rẹ̀ ọ̀kanlẹ̀ tí ó sì lẹ́kọ̀ọ́ tí ó dúró imam kọ́lá ọ̀rẹ́ èèyàn ní kí wọ́n wù kíta alábẹ́ fi ṣe ilẹ̀ máa mú àwọn alákòóso wọ́n wù kíta ní ó kéré gbogbo àwọn nǹkan bí máa já ìwọ̀n wọn fi já wọn díẹ̀díẹ̀ wọ́n fi já dáa wọ́n ní wàláàkì wọ́n ní ẹ̀ẹ́tíwà rẹ̀ já torí pé ìjátaájú amánàtọ́n àzẹ́màtọ́n amánàtọ́ tó tóbi ní trọ́ọ̀tì ńlá ni alkọ́ ìmúbi ha ẹni tó bá ti játaájú kúdúwà tó mil mùsùlùmí àwòkọ́sẹ̀ lọ́jọ́ fáwọn mùsùlùmí sẹ̀fà wọn mọ̀ kọ́sẹ̀ rẹ̀ tí bá ń fáwọn gbà tó gbẹ̀ bá wọ́lẹ̀ kí láàrín ọmọ pé kò lè pè wọ́n mọ́ àwọn ni ó délé àmánà ńlá òní bàbá òjú wà dákẹ́ wọ́n ní wà sí ìsìbáàlù kí èèyàn wá máa jẹ́ kòkòrò ọkọjá àkókò tẹ̀ min jumlatin ma'afi alẹ́bí yẹ́jú tẹ́kù ha nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́gbẹ̀rẹ̀ kéèyàn pàtàkì tíra tí wọ́n kí ni o fatawa islamiyya vọ́lùmù ẹlẹ́kẹ̀rọ alákọ̀ọ́kọ́ page 385 nínú bátan tọwọ́ tèmi wọ́n nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ó dọ̀ ọ̀rọ̀ ẹ̀yàn kéèyàn fi rẹ̀ kéèyàn sì sọ́ra fún torí ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam tánàbí sọ pé ma asfala ما أسفل من الكعبين من الإزار فهو في النار tọ́ba ti bọ́ sí abẹ́ kókó tẹ̀ tọ́bọ́ sábẹ́ kókó tẹ̀ nínú ìzá àwọn akọ̀dé ìwọ̀ ọ̀tálẹ̀ ìró lóró ní o ṣòkòtò lọ́wọ́ ní o anábì ní fọwọ́ sí náà inú ọ̀nà ni ọ wà tọ́ba ti bọ́ sálẹ̀ inú ọ̀nà ni ọ wà tó ṣòkòtò wa wọn kàn ra gé inú náà ẹ̀tọ́ tàn ẹsẹ̀ rẹ̀ wà dáwọ́ náà ara yòókù wà lìjẹ́ náà ni ọlọ́run tàlékọ́ àgbọ̀yẹ rẹ̀ fún wa torí pé àwọn aláṣẹ àwọn abíọ́mà dàǹkọ́ ti kó ni à ẹ̀ẹ́dúgbò ẹni wọ́n lọ́nà wà jẹ́ rẹ̀ sànù wa ìmọ̀ bùkọ́ lọ́gbà ní wa wọ́n ní wà máa ń ìzáàrù ṣùkùmù ṣùkùmù ìzáà ń tọ́ yàtọ̀ sí ìzáà ìdájọ́ ìzáà lò náà kalkomin kalkomin bí kéèyàn wọ ṣáàtì tó wá kalẹ̀ ẹlẹ̀ ó lò wọ italian italian suit italian coat ọ̀sọ̀rọ̀wì àtàwọn ṣòkòtò wọ̀nbẹ́sì àti kóòtù àti ntọ́jọ́ tó dà tó fi má alkiba alkiba tá a máa wọ̀ táwọn afá máa wọ̀ kó gbọ́dọ̀ kalẹ̀ kọ́ni àyànfọ́ alkiba ni ó yẹ kó máa wọ́lẹ̀ alkiba gbọ́dọ̀ wọ́lẹ̀

anábì wá kà wọ́n ó ní alimusililu ìzárọ̀ òun ẹni tí máa fi tòkòtò rẹ̀ kọjá àkókò sẹ̀ lànàbì kọ́kọ́ kà anábì ní wàlmánánù onírègún tọ́ba ṣe dáadáa yóò sọ̀rọ̀ fún asakurula asọ̀rọ̀ rẹ̀ ni mo ti rà asakurula ni mo ti sanwó owó ìrẹsì tọ́ra lánàá o asakurula manan òun règún ọba sọ orí òun náà ní ọ̀fẹ́nu bàjẹ́ ẹlẹ́ẹ̀kẹta almufiku tilatawo bilhaltilkan ẹni fi ìbúra rọ tajà wàlá ìtàlá iye mọ́ra ní wọn náà náà wàlá ojú orí rẹ̀ tó èrè ló ní jẹ́ńbẹ̀ yọ́rọ́ ní fi ń pa ó ti di ẹni mẹ́lẹ̀ yóò tó wá máa búra anábìrọ́lọ́ ní síjú oúnjẹ alkiyama

ẹni tí bá ń sasọ rẹ̀ wọ́lẹ̀ kùyàlá ibi táwọn tí a máa da ọ̀rọ̀ ọrú bí tá máa kákínù wọ́n ní kùyàlá ní ti mọ́tọ́mọ́tọ́ yóò lè ní òṣèlú ti mọ́tọ́mọ́tọ́ náà òṣèlú ìṣẹ́ mọ́tọ́mọ́tọ́ náà ọwọ́ akọ́ ó tẹ́ gẹ̀ẹ́gẹ́ ni mọ́tọ́mọ́tọ́ tà náà lè sọ torí pé oníbàárà àdì tó lè gbé fòkùtò rẹ dúró bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ọ́ ẹ̀ńtọ́ pé kò ní bàrádì sẹ́pẹ̀dì rẹ̀ pẹ̀lẹ́pẹ̀ mẹ́yìn ẹ̀kọ́ sẹ́ bọ́wọ́ sòkòtò yọ jàbọ́ bọ́ọ̀rọ̀ yọ jàbọ́ àwọn kan bẹ̀bà áta nínú àwọn sàhábà nàbì ìdúwánu láàrin nínú wọn ni Abubakar ní sùdì lóbi ọlọ àyìn wọn Abubakar kò ní bàrádì tó lè gbé ìròdúró lẹ́kọ́ tó bá rọ̀ ìgbà jàbọ́ àríwá ni ìnákàlà ń torí kò sí bọ́bọ̀ tẹ́lẹ̀ pé yọ́ sàmà yóò tó máa fún oró yóò tó máa níbi tí o lè sọ bẹ́lí ìsìnmá náà náà ó níbi tó lè rọ máa tó lè so kòtòkòtò rẹ ṣùgbọ́n àti mo tó mo tó ọjà ìjà náà àìwáyá mẹ́tẹ̀ka ọ̀fẹ́ àìwáyá mẹ́tẹ̀ka látàlẹ́sẹ̀ kàtàkà ń dá à tọ́lọ́bà ìfẹ̀ẹ̀sẹ̀ tó dá ń bí ọ fọ́ máa máa dáun dákun ọlọ́mọdé awọná o ẹn tó bá wọná ọjọ́ kan ẹ̀mọ́ tọ́lọ́bà wí wà inna yawman inda Allahi ka alfi sanatin mimma ta'udun ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́ ọdàbí ẹgbẹ̀rún ọdún nínú ọdún tẹ́yìn kàn tọ́nà ẹ̀wọ́ yọmọ rúfin lẹ́nà ẹ̀dàkùn níjọ́ táwọn ti ń wọ́ nígbàkùtọ̀ wọn tó lẹ̀ àwọn yọ́kọ̀ ọmọ wọ ládùúgbò ká òtàfà nímọ̀ ti ní ọba àyọ̀bá bá pa wàhálà ọlọ́dún tó kòtò ilé tó sùkúrù rẹ mọ́ ọmọ lẹ́nà àdájú ẹ tó padà fún ní

láti èsì gbèraga tí èsì mọ́tọ́mọ́tọ́ tó délé anábìnrin ẹni tó máa bá sọ rẹ̀ wọlẹ̀ kò yàlá ọlọ́ọ̀bọ̀ òní síjú ìjọ kìí ọ̀nà òní síjú tó délé bọ́ tó bá kí ìrún rẹ̀ dáa lókùn àtẹ́gbìn ọ̀bá ti fi ń bi ṣòkòtò rẹ̀ tí ṣòkòtò ń bá ẹni lọ kọ́ ìgbìn kò ní ìrún o ṣòkòtò ń ti kó tọ̀ ẹlòmíràn tó wá ti fọ́kìn ló ti fọ́kìn ah ẹ gẹ́gẹ́ àwọn ìgbàṣẹ́ o láti obìnrin náà ní kọ́ yóò fẹ́ lo one hundred naira tán ó tó pẹ̀sẹ̀ kọ́nà ọ̀bọ̀ sànù wọn mo rò pàtí náà béèrè ọlọ́run yóò sálẹ̀ fún àgbọ̀yé o gbogbo bí ọkùnrin ọlọ́run tún á ṣe o torí pé tọ́ ọ̀pọ̀lọpọ̀ wa kúkú mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ nínú àwọn fífà kan tí ń ọjọ́ ọlọ́run orí jẹ́ nínú wọ́n forí di ọ́sàánú mi ọkùnrin kan máa kọ orin èbó ó ti kú nìsín orin èbó ní máa kọ makọ máa kọ disco orin àwọn orin èbó tó fi kú sòfò rẹ̀ ọkọjá kò dé kókó sẹ́ẹ̀lì Michael Jackson Michael Jackson nígbàtí mùsùlùmí kó tó ti di mùsùlùmí gan rẹ̀ kọjá kókó sẹ́ẹ̀lì ó ti kọ́ ẹ́ onigbalada gbalada àwọn tó ń kọ́ tẹ̀rẹ̀ gan torí pé wọn fi tẹ̀sí ń tiẹ̀ ẹ́ eh? wọn gbalada ní lọ àní ẹ̀sìn mọ́ kó wọ́n kí ni o kọ́ ọmọ gbalada mọ́ ọ́dà ẹ̀kọ́ padà lọ́gbà náà kó tó di kó kú ọlọ́ọ̀hánì kó kó padà gbà Islam ló fi ní problem pẹ̀lú àwọn tọ́ ọlọ́run mọ́sí alágbọ́mọ́gbà ò bẹ́ẹ̀rẹ̀ kejì nínú bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀lẹ̀ lánàá fáàdì ìdáhùn ta láti fẹ́bọ́ lórí ẹ̀ ó ní bèèrè pé tóbìnrin náà lè lọ ọbẹ̀ tààrí wò wọ́n láti ti ń bẹ́ńbẹ̀ ṣùgbọ́n bí ti yẹn ní ìrántí pé tó janaiz àwọn ìdájọ́ ìsìnkú àwọn ìdájọ́ ìsìnkú nínú kọ́pì tọwọ́ tèmi ní page 229 níbẹ̀ wọ́n ní wà nìsa àwọn obìnrin kàrìjáàlì wọ́n dà gẹ́gẹ́ bí àwọn ọkùnrin ni fífẹ̀ẹ́bí ziyarọ́ tìkùbọ̀ níbi títọ́ àti fífẹ́ kálọ ọmọ abẹ kààrí wò níwùjú torí àwọn ọ̀nà tí ń bọ̀ ẹ̀ wọ́n má dì sí wa àdìsí ta ọ̀sán bámi sallallahu alaihi wasallam anábìnrin kúntù náà àìtó pa ń zira ziyarati kubur mo ti kọ̀ fún yín kálọ ọmọ abẹ kààrí wò fazuruha ní ìsìn ẹ lọ máa bẹ̀wò ẹ lọ máa bẹ̀wò torí pé tí a bá ń bẹ̀wò anábì sallallahu alaihi wasallam fàhínà àtùdà kírù kúmọ̀ àkírọ̀ yóò máa rẹ̀ létí ọ̀run pé hey èmi náà má kùnjọ kan wọ́n tẹ̀síkùm ziyarọ́ àfẹ́rọ̀ ìwáyà mi pé mímọ̀ bẹ̀wò yóò máa lé kún dáadáa fàmán àrọ́dà ń yà zóòrọ̀ ẹni tó fẹ́ lọ bẹ̀ sàárẹ̀ wò fàlì yà bẹ̀wò wọ́n látàkùn olú hujọ́rọ́ wàlátà kúrú òjòrò ní ẹwà mẹ́mà wíwùkúwì ń bẹ́ẹ̀ pẹ̀sẹ̀ ma wí ń já ìlúyà wọ́n náà bí kọ̀ọ̀fà kẹ́mọ̀ wọn àbẹ̀wò nípa wọn wà mẹ́kà ní fẹ́ẹ̀tọ̀ jà ìlúyà sí ń lára wọn gbogbo wa ẹ̀bọ wọn kẹ̀bẹ̀ mùsùlùmí bọ̀ gbogbo àwọn àṣà jà ìlúyà ń bẹ lára wọn náà wọ́n bẹ̀ sáré o kọ́nyà pé tán wí nígbà tí ọmọ ẹjọ́ tó gbẹ́ bí mùsùlùmí onáwọn tó lọ ọmọ wí nígbà tí anábìnú wọn lọ máa bẹ̀wò ẹlẹ́ẹ̀kejì nínú àwọn òjú ó náà ni pé ọkùnrin àtobìnrin jọ kẹgbẹ́ níbi nǹkan ránà bí ni ọ̀yọ́ obìnrin lẹ̀ níbẹ̀ wọ́n ní àti ẹ̀rí ọ̀nà míì tí ó ti yé wa gan fóbìnrin lọ bẹ tààrí o àdìsí yàwó àìsà òní méjèèjì afọ́ Abdullahi ibn Abi Mulaika àwọn ẹgbàwá wọ́n ní yàwó àìsà lọ́bí ọlọ́ àmì ha ni ní ń kan wọ́n ti wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ láti ọ̀nà tààrí ọ̀nà makọ́bíà wọ́n náà wá ń ya omen mọ̀mí eré yàwá min aina akbaliki ibùdó ti ń bọ̀ wọ́n náà bá ní min kọ́bírí abdulrahman ibni abibakri láti bí sàárì ọmọ ìyá mi abdulrahman ọmọ abubakri sàárì rẹ̀ mi ti ń bọ̀ fakultu láha ó ní mo bá sọ pé ìyàn tó lẹ́sìn àbí mùláìkà fọ́pàdé ìyàwó àìsà ó ló máa ní alẹ́sàkánà rọ̀súrù lọ́yí nàá àǹtí yàrá tó kòbó tí kì í sí pàdé bí ti ní kámọ̀lọ́ máa fẹ́ sàárẹ̀ wò ní ó ní

wọ́n ọ̀rá kó bàtà wọn wọ́n ọ̀rá sílẹ̀kùn kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n bá ọ̀rá yọ jáde nígbà náà ti yọ jáde àwọn náà kan ọ̀rá dìde ní kẹ́lẹ́kẹ́lẹ́ àwọn náà lọ́ra bọ̀wọ̀ ìmọ̀ọ́rọ̀ àwọn àwọn náà sílẹ̀kùn àwọn ará ń jọ́tẹ̀ lánàá kẹ́lẹ́kẹ́lẹ́ sáàgó tó ń fi ọlọ́run lọ wọ́n náà wọ́n arọ́ sí ọlọ́run ọwọ́ awọ náà kìíní lọ makbara onáà ni na ìtẹ́ láàánábì wọ̀ ìtẹ́ lọ wọ́n nígbà ànábì wá débẹ̀ ànábì wá tẹ́wọ́ ànábì náwọ́ sókè ànábì náwọ́ sókè sallallahu alaihi wasallam láàánábì ká náwọ́ sókè bí ẹ̀mẹ́ta ànábì náwọ́ sókè lẹ́ẹ̀mẹ́ta fún mẹ́nhárọ̀ fẹ́nhárọ̀ wọ́n nígbà ànábì ṣe ẹ̀jẹ̀ dàbáyì bọ́ àwọn ti àwọn kan ọ̀rá ń lọ ní ànábì ń bọ́ lẹ́yìn àwọn náà lọ́wájú àwọn kan ọ̀rá yọ wọlé ní àwọn kan ọ̀rá fún ọ̀rá sọ padà ní wọ́n ní ànábì bá yára àwọn náà yára wọ́n ní ìgbà arúwálà arúwálùjù wọ́n ìgbà afra afraatì àwọn bá yọ wọlé àwọn ọ̀rá ẹgbẹ́ lílẹ̀ àníkùn tọ́lá pé ìyàwó àìṣà ní kí ni o àìṣ mọ́lá kí ìyà àìṣ àìṣ kí ló tẹ́ kí ló tẹ́ bí ọ̀dà ọgbà kí ló tẹ́ ó ní amánilàṣẹ́ yà Rasulullah kò sí kankan ànábi látòkbìrí ni àì látòkbìrí tòkbìrí náà ni àwọn làyòkbìrọ̀ ni اللطيف الخبير لا يخبرني اللطيف الخبير nínú kọ́ sọ́tọ́ tẹ̀lẹ̀ fún mi sẹ́pá nàbí orí sallallahu alaihi wasallam sọ́rọ̀ ànábì kìí rẹ́yìn àti tọ́lọ̀ bá fẹ́ kó rí ànábì ọmọ kọ̀kọ̀ sallallahu alaihi wasallam àti tọ́lọ̀ bá fẹ́ kọ́ mọ̀ ànábì ń sọ́tọ́ tẹ̀lẹ̀ tó àbá sọ اللطيف الخبير ó sọ fún mi ó ní tọ́kùn tí ọlọ́run tí á bí àǹtọ́ ọmọ kọ́lọ́ tó tàbí yìí lójú ọ̀fìrí ara mi wọ́n náà bá sọ ń anyị fẹ̀lẹ̀ fún wọ́n náà níbi wọn ni fàáǹtì sàwádù lẹ́bi rọ̀ àìsù àmàmì ìwọ ni dúdú tí mo rí ní iwájú láti pé dúdú kan lọ ní ó ní èmi nì ni à sọ pe rò pé ọlọ́ọ̀bà àtòjíṣẹ́ rẹ̀ kò kò ní máa tó ń kò ní máa mẹ́ yẹ́ súnmù náà yà alámùkùnlọ bẹ́yìn bá torí òfin kan pamọ́ tó gbogbo ẹ̀rọ lọ́nà ó yàwó àìsàkó bá pé à máa mẹ́ yẹ́ súnmù náà yà alámùkùnlọ bí ẹ̀rọ ó torí òfin kan pamọ́ tó ọlọ́mọ gbogbo ẹ̀ ó ó ní ànábìlá ní jùbí lọ́wọ́ bá mi ńgbọ̀ wá bá mi ó pè mí pé ya Muhammad bó ti pè mí fa omi nìkì fàjọ́pùtù mọ́ bá dá lóhùn fa àpẹ́sù omi ń kì mọ́ bá gbé pamọ́ kúrò níbi tó wà tó yàrá ẹ̀ka àti bọ́ra rẹ̀ wọ́n ti sùn ó ní fa àpẹ́sù mi àdébí fa àpá omi ń kì mọ́ wá fẹ́ gbé pamọ́ ìfẹ́ bó rí ọ tó o ti bọ́ra rẹ̀ bó ṣe pè náà mọ́ bá kìnkìn ṣe o ìfẹ́ kọ́ tají mọ́ wá fẹ́ jùbírí àmọ́ wo ìyàwó mi mo wá dọ́gbọ́n gbé pamọ́ fàkọ́sù wú mínkì mo wá gbé pamọ́ fún ọ pàlámìyà kún nìyẹn tó kúlẹ̀ àlẹ́kì ọwọ́ ajẹ́ tọwọlé tọ̀ wàkọ́dù àzọ́ákì ìyá adákì nígbò ti bọ́ sọ́ọ́lẹ̀ wọ̀dọ̀lẹ́ tù á ń kọ́dù rọ̀kọ́ sí mo sì rò pé ó ti sùn o mo rò pé ó ti sùn lọ fàkàrí ìtò àkókí dọ́kì tí wọ́n ń ṣe ní bákan kí n di ọpẹ́ jápọ̀ bóra ṣe ní bákan wọ́n sọ pé kò sí pàtó olè nàyàwó rẹ̀ pápápápá láàrin orí tó bá jẹ́ lómi lójijì orí ọkọ̀ sílẹ̀ jọ́nà ìṣúni ó ní ẹwu ẹ̀kọ́ lárún sí ọlọ́run gbogbo ọ̀kadà nẹ́bì kọ wà ó ní ọkẹ́kẹ́ ah, mẹ́jọ torí ẹ̀mú fi rọra yọ kẹlẹkẹlẹ ó ní à iná rọ̀bákì yàmúrùkà ń tàbí alẹ́bàkì àti sẹ́tìrìlá ọ̀hún ó ní jùbírí wa sọ fún pé ọlọ́run bá ní pé kọ́ lọ báwọn ará bàkíyà àti mẹ́ni sàárè bàkíyà ní mẹ́dílẹ̀ bàkíyà olùgọ́kọ̀t olùmọ́kbárọ̀ kọ́ lọ tọrọ àforíjì kan wa ó ní mo fi lọ sọ̀tún yàwá ìta abá ti wọ́ ọbẹ̀ o anẹ́sà ni ntọ́sọ̀ ni pé asàlámù ala ahli diyari min almu'minina wal muslimin wa yarhamu Allahu almustaqdimina minna wal mustaakhirin nas'al inna wa insha Allah bikum lahiqun ya alabi olonko ma ba ẹ̀yin onígbàgbọ́ lọ́kùnrin

tó kíláàrí òpin sáàtì náà gbéra bá ti dà alhamdulillah àlàyé kókù ń bẹ̀rọ̀ ọjọ́ àdàdúró báyìí náà ìbéèrè mi wọ́n ní ọmọ ọdún márùn-ún tí ó pé ìrun tó dẹ̀ sí kọ́mà tí ó gbé ṣé ó gbé ọmọ ọdún márùn-ún tí ó pé ìrun tí ó ṣe ìkọ́mà ṣé ó gbé mímá bá lọ tó gbé mímá bá yẹn lọ àwọn gbé tó gbé kí àwọn fi lọ ọmọ ọdún márùn pé òun tí ó pè dáadáa ni tèbó pè dáadáa ó sì ti kọ́ ó ṣe dáadáa kaláwọ̀ lọ tọ́lá mọ́ tó lè fi fún yín gan ó lè jẹ́ tó bá ti mọ tí ó fi fún yín bó pé kò tí ì di mọ̀mọ́ lára fọ́dún méjì òtítí mọ̀mọ́ yìí but tọ́lọ̀ bá ti kẹ́ tọ́lọ̀ ní onímà ọkọ̀jọ́ ọmọ ọdún márùn-ún tọ́mọ̀ pọ̀ tí bí ọmọ àdọ́ta ọdún mà lọ́mà kò sí mọ́ṣíkílà ọlọ́ọ̀ ààlẹ̀ wọ́n ní ọjọ́ mélòó ni arìnrìn àjò ní fi máa kíkọ́f àti jẹ́mẹ̀rẹ̀ arìnrìn àjò tọ́lọ ra ọjà nìkan kọmọjọ́ tí ó dì ọjọ́ kan lórúkọ lò ó di méjì ó di mẹ́ta gbogbo ọjọ́ tó bá lò kọ́sùrù ní ọmọ kí kí ní ọmọ kí o anábì ti kí kọ́sùrù fún ìdí 40 days rí ogójì ọjọ́ tó clear ìyẹn wá kó ń bàdàn ọfẹ́ lọ máa gbé kò ọfẹ́ lọ máa gbé èkó mọ́fẹ́ máa gbé o ìjọba ti dé kò kọ́wọ́rọ̀ kíkọ́ sórí mọ̀ torí kẹsẹ̀ kí ni o kìí sàrìnrìn àjò mọ́ ti dólé sọ́kílẹ̀ èyàn lọ bì kan ọmọ gbèdéke ẹjọ́ tí ó lò ń bẹ̀ pébi tí mò ń lọ yìí o ogúnjọ màálù tó ń padà tó sì jẹ́ lumi kò ní kíkọ́ sùrù ní wọ́n ní ọmọ kí o nínú lé wallahu a'lam wọ́n ní wọ́n ní sẹ́yìn bá ti if that person travels often is it advisable that he prays comes from Jomra on every of his trips sẹ́yìn bá ti lọ rìn àjò sẹ́yìn bá wà lórí ìrìn àjò ọ̀tọ̀ ní pẹ̀yàn bẹ lájò ọ̀tọ̀ ní pẹ̀yàn bẹ lórí ìrìn àjò tí wọ́n bá ti dájò èyàn ọmọ kíkọ́ sùúrù bọ̀kò ní máa kíkí ni o jamiu sọ́nkílẹ̀ bọ̀tẹ́yìn bá ń bẹ lórí àjò lórí ìrìn àkọwà alàsàfà orí ìrìn àjò tásìkò sọ́lá àtàsọ dúrí àtàsọ yóòkì dúrí àtàsọ ìpapọ̀ tásìkò dúrí àgbo kílátìlátìrì gbogbo gbàtíyàn bá ń tra abúlé bá ti láǹfààní ẹ̀ nínú ti múṣkílà gbogbo clear èèyàn tí Ìbàdàn lọ lọ́rin lójoojúmọ́ nígbà ọkọ̀ rí ọmọ akún bí aago bíi méjìlá ni ọkọ̀ ń gbéra sẹ̀fà ló ti tò ibi tí àná ò ti tó bá wọ́n tẹ̀dé ògbómọ̀ sọ ni wọ́n bá páàkì kí ni ó ṣe yóò kọ́sùrù àtijọ́ kọ́sùrù ẹ̀ǹdúrà pásírì yóò kí ni jam anwa akọ́sùrù ní oṣù mùsùlùmí ọlọ́ọ̀lá ǹjẹ́ tábàfẹ́ tó sùjúdù àtìláwà káàkiri alukur'an àwọn afẹ́ débi mọ́dí àṣẹjìdá sáàtì aláàgbà sáàtì aláàgbà tàbá lọ orí kalẹ̀ tàbá rẹ̀ padà náà á sí Allahu akbar ilé náà ni súnnà tánà mìíràn ṣe Allahu alam wọ́n ní sẹ́nìyàn lè ṣe nàwátí ní púbík ó lè ṣe dáadáa ibi tí mọ́mù máa dúró sí èèyàn lè ṣe àyè máa mihrab ní tí màmá wà èèyàn lè ṣe kódà orí ẹ̀mí ń bàrí jẹ́ kan ni èèyàn lè ṣe nọ́ọ̀sìlà kódà èèyàn lè kí ọ̀nà yẹn bẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì ti rùkú lórí mímbà tó wà ti sùjúdù lẹ́ẹ̀lẹ̀ sókè ó ṣe rùkú lórí mímbà ó gbẹ̀rù dúró ó ṣe rùkú láìkọ̀yìn sí láìkọ̀yìn sí bó kìbìlà sókèlè Allahu alam kí ni ìdájọ́ fún ẹni tí ó ń fi ipá mú ènìyàn tàbí pa ènìyàn nítorí kò gba Islam a ẹni tó bá ń pààyàn yóò ti apá àdórí pé èèyàn gba Islam ọlẹ́kọ̀ọ́ ẹ̀rí pàtó ṣàlàyé ṣáájú ìlú tí Islam bá ń borí láyà nábì láyà àwọn sahaba tẹ́gbà àwọn ìlú Islam àwọn ọ̀dọ́ tọ́bájọ́lù ẹlẹ́bọ wọ́n sọ fún wọn pé ẹgbà sam tọ́lápá sam ajá ẹ̀kú tó bá ti jà ní ẹ ń bá tọwọ́ rẹ̀ bá borí ni torí ẹ̀ ọ̀rá ni ọ̀yà ọ̀gbà sam ẹ̀pá fún ẹni tí ó bá jẹ́ kèfèrí nílùú ìsìláàmù mo pè é ṣẹ́ṣẹ́rú bí táà wáyé ṣẹ́ṣẹ́rú bí a wáyé o wọ́n á ní ẹnìkan pàǹtórí pé kò sí mùsùlùmí nàìjíríà tábà gbẹ́ni mú ọ̀dọ̀ ọ̀daràn lọ́dọ̀ ìjọba o ọ̀daràn ní o rí ẹ̀ ọlọ́bọ̀ sànú wa ìbéèrè sọ pé ṣé a lè fún christian ní owó nígbàtí ó ń ṣe àjọ̀dún tó sì fún wa ní envelope tá a lè fi ó sínú rẹ̀ ẹ gbọ́dọ̀ gbé envelope ẹ gbọ́dọ̀ bá fowó bẹ̀ tẹ́ bá ti bá tẹ́ bá fowó bẹ̀ ẹ̀ náà ti ẹ ti support ní sínú ọlọ́sìn ni tàà kọ́dà kọjọ́ ìyá yín ní christian yẹn àbí bàbá yín tí bá rí ọjẹ́ ọlọ́run tà áwà ní alàgbèrè ọ̀sẹ́kọ́ ọlọ́tà áwà ní alàgbẹ́pín ọlẹ̀ ọdún ọlọ́run ẹkùn ayín lórí lọ́wọ́ lórí albert dáadáa àti ìpayọ̀ ọlọ́run ẹmọ́ràn ara yín lọ́wọ́ lórí ẹsẹ̀ àtìbàjẹ́ tọ́bọ́gbà gbogbo fẹ́ sin ẹsẹ̀ ní ọ̀gbọ̀rọ̀ kan lọ́wọ́ lórí ẹ̀ torí àgbọ̀ ìgbẹ́ńbílòpù yẹn dípò pàtìkì ni ó àfòwò bẹ́ẹ̀ ọlọ́ àlà téèyàn bá fẹ́ ìyàwó mùsùlùmí gbọ̀tí kìí kírun déédéé àti pé gbogbo gbìyànjú èèyàn lórí kí ó máa kírun ló ń já sí pàbò téèyàn lè kọ́lẹ̀ èèyàn lè kọ́lẹ̀ dáadáa kéèyàn kọ́lẹ̀ lọ dáa jù lórí tó tẹ̀sẹ̀ christian kápẹ́ christian kan gbọ́dọ̀ tẹ̀ clear aha mùsùlùmí tí èèyàn bá kírun tọ́jọ́ bíi hmm, fọ́kọ́ wá kí àbí òkè kọ́kọ́lẹ̀ ní bẹ́ẹ̀ torí pọ́mọ tóbi náà bá kí kò súnmọ́ pé wọ́n máa kírun ìdòlè kọ́kọ́lẹ̀ ní kíni o bẹ́ẹ̀

àfá àkan sí bí wùjúb dandan ọkùnrin ọkọ̀ọ̀lẹ̀ Allahu a'lam torí pé kìí ṣe àtúnṣe àárín àwọn méjèèjì àárín rẹ̀ àtọ́ rẹ̀ ìyọ̀lẹ́ abọ̀ ọ̀daràn sínú ilé kí a abọ̀ ọ̀daràn kọ́ máa fọ́ ọ̀daràn lóúnjẹ torí ẹ̀ ọmọ ọdún márùn-ún ó kẹ́ ti torí ẹbí ní bèèrè parí sí ṣáàlá tó bá dọ̀la láti tẹ̀wájú kọ́nà bá kọ́ sọ àjẹ́rà lọ láàdá wasalli lamu wasallim abáríkà lánà bí na muhammadu wa aláàdá sábẹ̀ ajma'in subhanaka allah wa hamdi ashadu allah